mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi mo kí ọmọdé mo kágbà mo kí gbogbo olólùfẹ́ Yorùbá àtẹ̀yin tẹ́ ẹ Yorùbá náà mo kí yín mo kókùnrin mo kóbìnrin mo kọ́ ọmọdé mo kágbà mo kí baba professor Banji Akíntóyè the great evangelist olóyè májàsọ́lá alápàjíwà kàkàkí olódùmarè chief sunday ọmọdé yẹmọ ìgbòhòṣà mo kí yín mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ní ìran rere ìfojúsùn rere èròǹgbà rere ìgbékalẹ̀ rere tí ó ṣe ọmọ yorùbá lóore ọlọ́run tó pè yín tó ṣe yín lóhun èlò sí ọlá kò ní padà lẹ́yìn yín iṣẹ́ tó lọ́run ọba mi gbéra yín àjẹyè l'ẹ́jẹ̀ ẹ̀ ní kú sọ́nà bí èéfì mo tún kí ẹ̀yin àgbààgbà lọ́kùnrin lóbìnrin tó jẹ́ ewé tẹ̀ ń já lójoojúmọ́ ewé kò kàn mí ya kó ya kókò mo kò sóhun tẹ́ni tẹ́ni ṣe láyè tó gbé ẹ̀jẹ̀ máa rántí pé ohun tá a bá ṣe àá jẹ́ nínú ẹ̀ka tó lọ ohun tó máa dùn mí ń bẹ̀ ni wípé ìwà tá a bá wù lénìí ọmọ wa là ń wù ú lẹ̀ fún torí pé oko tí oníkálukú wa bá ro ká má gbàgbé pa máa fi bọ́ ọmọ wa lọ́jọ́ ọ̀la ni ẹ̀yin orí adé gbogbo ilẹ̀ Yorùbá gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá à ń kí i à ń sá ẹ pàpà sọ pé ọ̀rọ̀ yìí ò kàn yín ẹ tí ọmọ Yorùbá bá ti di president níta wa ti tẹ̀ wá lọ́wọ́ ọmọ wa ti di president kàkà kó rọ̀ lára ìwé àgbọn wa pípele ló ń lé sí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tí mọ̀ pé nǹkan kan ṣe yín nǹkan kan ṣe aráàlú torí àwọn àgbà ìjọ́hun àná tó jẹ́ ọba wọn gbàgbọ́ pé tí nǹkan bá ti ń ṣe ìlú àwọn nìkan ṣe kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ ọba ẹ̀yin orí adé ilẹ̀ Yorùbá lẹ́nìí ní tó bá ilẹ̀ Yorùbá kò kàn yín kí ló dé tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin orí adé àgbààgbà tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ní ilẹ̀ Yorùbá ipò ẹ̀yìn tí tí nàìjíríà ń gbé yorùbá lọ ẹ ṣe bíi pé ẹ rí kí ló dé tẹ́ ń lùlù bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. ẹ̀yin orí adé gbogbo lọ́balọ́ba ilẹ̀ yorùbá mo fẹ́ kẹ́ ẹ ní àròjinlẹ̀ dáadáa pé bàbá yín bá ṣe bí ẹ̀yin ṣe ń ṣe lénìí táwọn bàbá yẹn bá wúrú ìwà tí ẹ̀yin ń wù lénìí táwọn bàbá yẹn bá wù àgbékalẹ̀ tẹ́yin gbé kalẹ̀ lénìí ṣé ẹ̀yin gangan máa rí kankandé bá kì í ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá o kì í ṣe gbogbo orí adé o àwọn kan wà kí òye yé tí wọn ò dẹ̀ fẹ́ kí ìran Yorùbá ó dèrò ẹ̀yìn mo wọnú ìwé kan wọ́n láwọn dókítà ń jápa wọ́n ń jápa wọ́n ń jápa wọ́n ń jápa mo wá bèrè lọ́wọ́ ẹni ẹ kí ni ìtumọ̀ jápajápa yìí mo ti ń gbọ́ tipẹ́ mi ò kó bí ara sí i bọ̀tí ń pàtàkì pé àwọn dókítà ń jápajápa yìí à ah, olórí kálukú ń fly ni tẹ́ bá dẹ̀ wò àwọn tó ń fly eighty five percent of them they are Yorubas eighty five percent of them they are Yorubas ìyẹn ni wípé èròǹgbà àti ti àwọn ọ̀tá Yorùbá tí wọ́n ní àfojúsùn ó ti ń wá sí ìmúṣẹ kí wọ́n lè ráyè fìyà jẹ Yorùbá dáadáa ilẹ̀ wa ẹ̀tọ́ wa ògo wa tọ́lọ́rọ̀ bá mi fún wa kó lè di títí wọn nígbàtí 85 percent of ọmọ Yorùbá lápapọ̀ bá ti sá lọ sí Amẹ́ríkà lọ sí Canada mi ò mi ò gbọ́ àgẹ́sì àwọn tó ń lọ ìyà iṣu omi ọbẹ̀ torí Ọlọ́run ọba mi ò dá ẹ̀ran Yorùbá láti wá jìyà ṣùgbọ́n nígbà tí eighty five percent ọmọ Yorùbá bá tó ti travel lọ sí Canada America London àti ìlú tí ò yẹ kí ọmọ Yorùbá lọ ṣe àtìpó mẹ́ nígbà tí ilé ò bá dáa ògolé àwọn Fúlàní ò ní lórí ọ̀fẹ́ láti wá capture àwọn tó wà nílé à ń kì í à ń sá gbogbo ẹ̀yin lọ́bọ̀lọ́bọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin orí adé yìí ẹ pàpà sọ wípé kò kàn mí ẹ sọ pé igbe kò kàn mí kò kàn mí òun làparò ń ké lóko bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀yìn yìí ṣe àparò a ṣe máa fi èèyàn tó yẹ àwòdì tí ò lè gbẹ́dìyẹ ẹ má gbàgbé o àwọn ìlú tẹ́ ẹ jọba lé lórí aṣojú ìlú lẹ jẹ́ o kì í ṣe ìjọba ló yàn yín bó ti ẹ̀ jẹ́ pé lóde òní gómìnà lókùtì yíyan ọba nílẹ̀ Yorùbá bóyá gbogbo ẹ̀ náà ló jẹ́ kí gbogbo ẹ̀ ó bàjẹ́ táyé Yorùbá ń jó àjò rẹ̀yìn ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ last week mo lórí ọ̀fẹ́ láti rìn dé Kwara mo lórí ọ̀fẹ́ láti rìn dé Ondo omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni bó ti wà ládó Èkìtì bẹ́ẹ̀ náà ni ó Kwara state Ondo state ògbé kan ni. bẹ́ẹ̀ bá ti dégboro ẹ ti máa rí lójú àwọn ènìyàn pé bí ìyá ṣe ń sọ̀rọ̀ síta ṣé ìpín wa leléyìí ẹjẹ́ bí ẹ̀yin kábíyèsí ilé rẹ̀ kí ni èrè ìdí tí ẹ fi tako pé kí ìran Yorùbá ó má dàdúró ká má gba ẹ̀tọ́ tó ti gbà lọ́wọ́ àwọn bàbá wa torí àtijọ́ àwọn bàbá wa máa ń sọ fún wa wípé dàdá ò lè jà ó ní àbúrò tó gbójú mo ti sọ̀rọ̀ yẹn rí dáadáa ọ̀rẹ́ mi kan ni wọ́n bú bàbá ẹ̀ ẹni tó ń bú bàbá ẹ̀ ò mà pọ́ mọ́ ẹni tó ń bú ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mo kí gbogbo ẹ̀yin ìyá mi Florence broda mi Sakiru máa mi Bùnmi Adélékè gbogbo yín pápátá ni mo recognize present yín ọmọ yẹn wá gbọ́ pé bàbá òun ló ń bú ó yarí ó jà bitabita. Bita gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ sọ pé à ah, ẹ fọmọ yé lẹ̀ ń tó dára ló ń ṣe yẹ àwọn kan sọ wípé à ah, ó ṣe máa máa sọ̀rọ̀ ságbàlagbà báyìí ó ṣe lè fàṣọ ya má gbàlagbà lọ́rùn àwọn yẹn wọn sọ pé ìran taná jẹ́ bú bàbá ẹ̀ lójú ẹ̀ kó dẹ̀ gbójú sẹ́yìn kó máa lọ kí ló dé tán fẹ́ àbùkù kan ìran bàbá titi yín kí ló dé tán fẹ́ àbùkù kan orí àpèrè tẹ́ ẹ jókòó sí tó dẹ̀ tẹ́ yín lọ́rùn tẹ́ ẹ̀ dẹ̀ ń wòran kí ló dé ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tẹ̀bí ṣiṣẹ́ lòdì sí òmìnira ilẹ̀ Yorùbá kí ló dé ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tẹ̀bí ṣiṣẹ́ lòdì sí ìgbáyégbádùn gbogbo ọmọ Yorùbá káàbàkà ìran Yorùbá ń ṣàtìpó ní ìlú tó yẹ kí ìran Yorùbá máa bọ́. káàdé lórí ọ̀fẹ́ tọ́lọ́run ọba mi dá wa pé láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìtẹ́jọ́ di mímọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú yín mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín àwọn bàbá yín náà ló kó wa sínú ìgbèkùn pé 1914 nìran Yorùbá wọnú ìgbèkùn ní ọjọ́ kan náà máa wọnú ìgbèkùn ní ọjọ́ kan náà máa kúrò nínú ìgbèkùn kí ló dé ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tẹ́ fi dákẹ́ bí omi àmù ó yé mi mo pàdé ọ̀pọ̀lọpọ̀ yín nílé epo ní ọ̀sẹ̀ tó kọjá lọ́wọ́ àtọ̀sẹ̀ tó tẹ̀lé àwọn ìwà tí ẹ̀ ń wù ìṣe yín fi hàn wípé bó bá lè yà kó ya ni òdò pé wé kókò àwọn ènìyàn kíù lọ. àwọn ọba yẹn ń fa mọ́tò wọn yọ láàrin ni ibi tó yẹ kí mọ́tò gbàjáde nílé epo náà ń gbé lọ náà ń gbé mọ́tò wọlé wọ́n ti ẹ̀bi ọba kan léèrè ó ní orí ọmọ yẹn orí ẹ̀ fọ́ ni ó mọ̀ àmì kábíyèsí of a big town kémi wá máa bá yín tò nílé epo atẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí kábíyèsí yẹn ló sọ̀rọ̀ sí pé ah, alábàjọ tẹ́ fi dákẹ́ tí ìyà ń jọmọ Yorùbá tí ò kàn yín. a dẹ̀ rí ọba tó dọ̀ fámẹ́ríkà bó ṣe jẹ́ orí adé tó òun náà bá wọn mú bọ́ọ̀sì ni ó wá ń gan ọ̀dí kò tẹ̀ tún rí kò rí ìjókòó sí nínú bọ́ọ̀sì òun náà ó gán mọ́ọ̀lù ẹ̀ mọ́ọ̀lù ẹ̀ lamẹ́ríkà ni bí wàá ti ń gán mọ́ọ̀lù ẹ̀ lẹ́kọ̀ọ́ kí ló dé ó ti pẹ́ tí èmi ti máa ń sọ wípé bí ikú ilé ò bá pani tòde ò lè pani lóòótọ́ àwọn fúlàní ní wọn lọ́wọ́ fúlàní dẹ̀ ti mọ̀ pé àwọn ọba ilẹ̀ yorùbá kàríkà shop ní majority of them bàbá professor Banji Akíntóyè ní ká má sọ̀rọ̀ sí yín mọ́ olóyè ṣiṣẹ́dẹ̀ Ìgbòho ní a má sọ̀rọ̀ sí yín mọ́ ṣùgbọ́n kàkà kẹ́gbọ́n tí àwọn ọmọ yín ń sọ pé orí ń ta wá ìyà ń jẹ wá pé kì í ṣe kádàrà tí ọlọ́run ọba mi fún ìran yorùbá rèé ẹ̀kọ́ nígbà tí gómìnà bá ti débẹ̀ tó bá ti gbé jíìpù méjì léyìn lọ́wọ́ tó gbé jíìpù ẹ̀yọ kan fún olórí ọba tó bá ní olórí bíi méjì mẹ́ta wọ́n á gbé mọ́tò mẹ́ta fún ẹ máa jayé fàmílétè tú ìyá dẹ̀ ń di aráàlú ẹ̀yin ènìyàn ẹ járìn káàkiri ìgboro ẹ rí bí òṣì òṣì ṣe ń sọ̀rọ̀ jáde lójú àwọn ènìyàn ní ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin lórí ló ló lójú àwọn ọmọ aládé gẹ́gẹ́ bí àwọn kábíyèsí ilé rẹ̀ kí ló dé tẹ̀ fi ń tako ń tà ń pè ní òmìnira lẹ̀ Yorùbá òkè lánàá sọ fún wa wípé Tinubu ọmọ wa ní tí Tinubu bá ti débẹ̀ ọkàn Yorùbá máa balẹ̀ adẹ̀ ń sọ fún yín gbàyẹ́ ló sọ fún yín pé tí Tinubu bá débẹ̀ àwọn tó ní Nàìjíríà á jẹ́ kí Tinubu ṣe asọ̀fún ni pé tí Tinubu bá tẹ̀ ní èrò rere pé kí ara ó tu ọmọ Yorùbá kó tu gbogbo ọmọ Nàìjíríà jẹ́nẹ́rà ṣé àwọn tó ní Nàìjíríà á jẹ́ kó rí ṣe ẹni ká má sọ bẹ́ẹ̀ mọ́ ọmọdé ló ń ṣe wá ibi tí a gbọ́n mọ́ là ń sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n lónìí. oṣù mélòó ni Tinubu ti lò kàkà kó ó ni ìgbà tó jẹ́ pípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba yìí ẹ bá wa ra ráìsì lọ́jà ẹ̀yin ọba yìí ẹ bá wa ẹ bá wa iṣu atagan ẹ bá wa rà á wọ́n máa rí àbí bẹ́ẹ̀ ọba tó bá sọ wípé wọn wà á rí ọjà fóun kó jáde títa kó wá sọ ó ní òjò ara ń tà ń dojú kọ nìyẹn láti bi ọjọ́ bíi méjì mẹ́ta àdúgbò bíi tí mo wà yìí ohun tó pè ní ṣé owó ni ò sí ni láti rà á ṣé owó ni ò sí láti ṣe kí gbogbo ọmọ Yorùbá ká débi tá a wà ká má máa ṣe bó ṣe wù wá torí wípé Yorùbá wà nínú ìgbèkùn àwọn tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá kò kàn wọ́n tó bá kàn wọ́n ni àwọn gan ló yẹ kó jáde kó gbọ̀nà Àbújá lọ Tinubu ni. ẹ jẹ́ kọ́mọ wa ó débẹ̀ ìgbà tí Buhari débẹ̀ ó ṣe fáwọn èèyàn ẹ̀ ó ṣe fún wọn àwọn bá ń sọ fún yín wípé kí ló dé tó fi jẹ́ pé ìrọ̀rùn tẹ́pẹ́rì lẹ̀ ń wá fún ọmọ Yorùbá ó pẹ́ jù pápátá ọdún mẹ́jọ lẹ́yìn ọmọ Yorùbá tó ìgbèkùn àwa sọ one of my uh, one of my brother wà nínú Yorùbá ṣe gbà yẹn mo di ọwọ́ yẹn mú sọ́wọ́ òsì oníta ló sọ fún yín gan pé tí Tinubu bá débẹ̀ yóò tu ọmọ Yorùbá lára olódélẹ̀ yìí o olódélẹ̀ yìí o Tinubu ń débẹ̀ tán àwọn tó jùlọ òjò rí. àwọn tó nípò wọn òjò rí ṣe o ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá sí ara ti wá tù yín sára fi tu aráàlú a bag of rice now gẹ́gẹ́rẹ́ ló kù kó pé sixty thousand naira ohun gbogbo dorí kodò ẹ dẹ̀ rí ọ̀nà àbáyọ kí ìran yorùbá kó kúrò nínú ìgbèkùn ẹ̀yin lọ́balọ́ba lẹ̀ yorùbá ẹ̀yin orí adé sọ wípé kí ọmọ yorùbá máa jẹ̀yà lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ń pera yín lé olóṣèlú lọ́kàn yín ẹ̀yin gangan mọ̀ pé ọ̀gẹ̀lú ayé àtọ̀run ni ẹ mọ̀ pé ara ń ka àwọn èèyàn ẹ mọ̀ pé ìyà ń bẹ ní ìgboro and you know the only way the only way for Yorùbá is to have our own nation but you refuse torí pé ẹ̀yin náà fẹ́ máa sign contract torí pé ẹ̀yin náà fẹ́ jẹ nídìí ìmọ̀dàrú ẹ wo bí tá ẹ bá wa dé àwọn bàbá tó gbéṣẹ́ lẹ̀ fún yín wọn àjáyé báyìí wọn àṣàyé báyìí wọn àṣàyé báyìí o ohun gbogbo dorí kodò ní ilẹ̀ Yorùbá ohun gbogbo dorí kodò àfẹni ò bá fẹ́ sọ òdodo àfẹni tó bá jìnnà sí òtítọ́ àfi ẹni tó bá jẹ́ pé àríjẹ ní mọ̀dàrú ni lọ́wọ́ máa sọ pé it is okay bẹ́ẹ̀ bíbélì wípé ègbé ni fẹ́ni tó sọ wípé ó dáa nígbà tí ò dára ẹ̀yin kan mọ̀ kí ló dé tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá fi ń tako orílẹ̀-èdè yorùbá kí ló dé tí ẹ fi ń tako òmìnira yorùbá kí ló dé ìkólọ wa tí ìtẹ̀jẹ́ ó di mímọ̀ fún wa pé 1914 náà ti kó ìkólọ Yorùbá lọ kí ló dé tá a fi dìde tẹ́ ẹ̀ fi dìde pẹ̀lú àwọn ọmọ yín pé ká dá ìkólọ wa kí ìkólọ wa kó lè padà wá bàbá mi kan bá mi sọ̀rọ̀ lálẹ́ yìí ó ní bí Ọlọ́run ṣe dá Yorùbá àwa a jẹ́ Yorùbá gan àmọ́ ó ní lẹ́yìn Ọlọ́run tó ní oríkì Yorùbá ló tún kù ó ní ẹ̀yàwó ló wà lágbàáyé tó tún ní oríkì bí Yorùbá kò sí ṣùgbọ́n Buhari ń yá owó àwọn ìjọba tó wà ń bẹ̀ Moses fẹ́lẹ̀ Bọ́lá Ahmed Tinubu. òjijì ayé wa lọ́sẹ̀ òun tá Ambassador you welcome ẹ bira wa léèrè. èrè kílẹ̀ rí jẹ nínú kẹ́yìn nìkan ní kí ìlú tẹ ẹ lé lórí kó máa jìyà èrè kílẹ̀ rí jẹ nínú kí àwọn àwọn tí ẹ jẹ àgbààgbà lé lórí tó ń gẹ́gẹ́ bí aṣíwájú ká máa àwọn tó ní nàìjíríà sọ fún wa pé nàìjíríà belong to them kí ló dé tí àwa náà mú tó belong to, to us ká mú lò a ní àwọn ọmọ ológo tó lè gbé yorùbá gòkè láàrin ọdún méjì ká máa gbàgbé ọgọ́rùn-ún ọdún ìyà tá a ti jẹ ẹ jẹ́ bí àwọn àgbààgbà àtàwọn ọba ilẹ̀ yorùbá léèrè pé kí léèrè ìdí gan-an tí wọ́n fi ń tako ìgbáyégbádùn àwa tá a wà lẹ́yìn wọn àwa tá ń jọba lé lórí àwa tá ilé ń ṣaṣíwájú lé lórí. mo rí olóṣèlú kan ẹ̀yọ́ máa ń dé ó ti mu ó ti mu ó ti mu Colorado yó àpapẹ́ náà fowó wa ṣe wọ́n dẹ̀ náà lọ ṣojú aráàlú ẹ̀yin lọ́bọ̀lọ́bọ̀ ẹ̀ náà tẹ́ bá dẹ̀ dé ẹ̀ máa gbẹ̀rẹ̀ olùkọ̀lẹ̀ lé wọn lórí ẹ dẹ̀ mọ̀ pé wọ́n wọ ọkọ̀ Yorùbá padà sẹ́yìn ni kí ló dé ẹ̀yin kábíyèsí wa kí ló dé gbogbo ẹ̀yin orí adé tí ẹ̀ pe àjọ tó ní ìrònú. ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́wà lára àwọn tó gbógun ti ọmọ Adéyẹmọ torí pé ẹ mọ̀ pé iṣẹ́ mẹ̀kúnnù lọ́mọ Adéyẹmọ jáde síta tí ń ṣe torí tí ọmọdé yẹ má gbàgbọ́ ni wípé àjọ jẹ́ odò bẹ́nìkan ò ní nígbà tó bá ní tèmi bá ní èwo làbọ̀rọ̀ sójú kòkòrò sí títí ẹ kí ló dé tẹ̀ ń ṣayé Yorùbá báyìí ẹ má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín bàbá yín ò ra spoke kẹ̀kẹ́ kó tó kú ọ̀pọ̀lọpọ̀ nínú yín bàbá yín ò dákọ́ ilé ọ̀pọ̀lọpọ̀ nínú yín bàbá ẹ̀ kò dé èèyàn kò lórúkọ Awólọ́wọ̀ ló panẹ́pìtì yín Awólọ́wọ̀ nínú free education mo wo interview kan tí the former governor of Ogun State Gbẹ́ngà Daniel sọ pé product free education bàbá Awólọ́wọ̀ lòun ta ló gbórúkọ bàbá ẹ̀ rí iṣẹ́ wo ni bàbá ẹ̀ ṣe ó sọ ó ní product free education bàbá Awólọ́wọ̀ lòun àwọn bàbá yẹn ò ṣe alájẹtán bíi tẹ̀yìn òṣèlú làwọn bàbá yẹn tí wọ́n máa ń sọ inú ìgbẹ́ dìlú ṣùgbọ́n ẹ̀yin ọ̀jẹ̀lú lẹ́yìn tẹ́ máa ń sọ ìlú dìgbẹ́ ẹ fẹ́ lé gbogbo wa kúrò ń lù. bí mo ṣe kúkúrú tàbí mo ṣe rere ẹ̀rí ọkàn mi máa ẹ má bínú nẹ́tíwọ̀kì ní níta bára. èròǹgbà ọkàn yín ni pé ẹ fẹ́ lé gbogbo wa kúrò ń lò àbí bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ wa gbàgbé tẹ́ bá lé gbogbo àwa ìkúrò ń lù tán ìgbà yẹn làwọn ọ̀tá wa fàbọ̀ sórí yín. olórí ẹkọ ó ní ó màmá ṣe é ó màmá ṣe ń o Awólọ́wọ̀ ṣeré fàlejò ṣe fónílé kó tó lọ Awólọ́wọ̀ ṣe fún yín bàbá Awólọ́wọ̀ àtàwọn èèyàn wọn àtàwọn tíìmù wọn wọn ò ṣe alájẹtọ́ bíi tẹ̀yìn èròǹgbà ọkàn wọn lójoojúmọ́ ní Yorùbá ó ṣe gé olúborí àjàborí káàkiri gbogbo àgbáyé èrògbà ọkàn wọn bí yorùbá ò ṣe ní iṣẹ́ atọrọ jẹ èrògbà ọkàn wọn bí yorùbá ò ṣe máa fún nìyàn tí yorùbá ò ní máa béèrè what about kábíyèsí ọba adésọjí adérẹ̀mí ọní ọ̀fíìfẹ́ kẹta ìjẹta àwọn yóò fọ̀rọ̀ yorùbá ṣe rárá rárá àwọn yẹn ní ọba àwọn yẹn ní ọba tó mọ̀ pé àwọn aráàlú táwọn jọba lé lórí ìyà ò gbẹ́dọ̀ jẹ wọ́n ṣùgbọ́n àwọn ọba tó dé òní tẹ́ bá ti rí jíìpù àwọn gbé àpò ráìsì bíi mẹ́wàá wọ́n wá gbé sí pálásì wọn wá ní kéèyàn bíi one million wọn wá máa pín àpò ráìsì mẹ́wàá ẹlòmíì ò ní rí agolo mílìkì lọ́lé ẹ̀dẹ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ tó tọ́ ọmọ Yorùbá kan kò sọ́mọ Yorùbá kan tí ò mọ tó tọ́ kò sí àgbààgbà ilẹ̀ Yorùbá kan tí ò mọ tó tọ́ ìkàlẹ̀ ń ṣe torí pé ẹ̀rọ rere ru ọmọ Yorùbá ẹ̀rọ rere ru ìrànlẹ̀ Yorùbá ìgbà àkọ́kọ́ rèé ní àtijọ́ tí aláyé ti dáyé ti máa rí àwọn àgbààgbà tó yẹ kó jẹ́ agbódegbà fún ìgbàyé gbádùn ìran yorùbá tó jẹ́ pé àwọn gangan ló dìde tó ń tako ìran yorùbá o ìgbà àkọ́kọ́ lè ti máa rí bàbá mi sì kẹ́lẹ̀ oyè túndé káyìndé yóò dára fún yín bàbá mi àná ọlọ́run yóò sọ̀rọ̀ jáde nínú ayé yín ìgbà àkọ́kọ́ rẹ̀ ti máa rí ìgbà àkọ́kọ́ rẹ̀ ti máa rí odidi dókítọ̀ dókítọ̀ onímọ́tò ẹyọ kan ìyàwó náà dókítọ̀ wọ́n ní mọ́tò ẹyọ kan àwọn méjèèjì wá pèmọ̀ papọ̀ wọ́n ta ẹyọ bẹ̀ to be able to survive ìgbà àkọ́kọ́ tí máa ríre o tí òṣìṣẹ́ ìjọba kì í ṣe junior staff o senior staff tó jẹ́ pé ohun tó bá ti bẹ̀rẹ̀ láti àárọ̀ monday ó máa àbádọ́ ńlé àbádọ́ ọmọ torí pé àti máa lọ síbi iṣẹ́ máa gbé mọ́tò padà wálé lẹ́nìí lọ bọ̀ odidi ọjọ́ márùn-ún níbi ẹ̀gbẹ́ ọ́fíìsì òkúkú lọ ra òkúkú lọ gba lẹ́ńbẹ̀ wọ́n wá fẹ́ àwọn ọmọ ńlẹ̀ sínú lé ìgbà wo làwọn ọmọ yẹn ní yan garawa lọ́jọ́ ọ̀la bàbá àti ìyá sì wà lọ́dọ̀ wọn gan wọn àti ìgbọràn ká má wá sọ pé ọmọ tí bàbá àti ìyá filẹ̀ fún dídí ọjọ́ márùn-ún gbogbo ẹlẹ́yìn kábíyèsí yìí mọ́ o ẹjá bí yín léèrè àwọn kábíyèsí wa tẹ bá ti rí lẹ́ni occasion now ìbéèrè tẹ máa bi wọ́n tí mo fẹ́ kẹ́ máa bi wọ́n ni wípé kí ló dé tẹ̀ ń tako òmìnira Yorùbá kí ló dé tẹ̀ fi fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó dúró kí ló dé tẹ̀ fi dúró gẹ́gẹ́ bí ọ̀tá àwọn tẹ̀ ìjọba lé lórí mo ń sọ kankan kò sí bí tí gọ́ọ̀mẹ̀ntì yẹn ti lágbára tó forget about it we have more than one hundred and sixty town in Ekiti èlò ìlú mi ní ọba mẹ́ta àti rí ìlú tó ní ọba márùn-ún lẹ́kìtì wà yín ẹ wá ṣírò gbogbo ẹ̀ papọ̀ kí gbogbo àwọn ọba yẹn dìde jáde ké jáde síta pé ìyà tí ń di àwọn ọmọ wọn ó tó gẹ́ bá bí àwọn ṣe ba lọ́wọ́ àwọn bàbá wọn kọ́lé léyìí kí tóun ló dìde kí tàwọn tọ̀sùn dìde kí tògùn ó dìde kí ti èkó dìde kí tọ̀yọ́ ó dìde àwọn ti Kwara àwọn Kogi kan dìde kí àwọn káwá káwá máa wọ àwọn àwọn àwọn ìjọba kan kan wá náà wọn máa àárẹ̀ sí wọn tàbí wọ́n mọ́ wọ́n ní gómìnà yẹn ní eh, eh, immunity tó wà lórí òun agbára tó wà lórí òun torí pé òun ni city governor òun á fẹ́ máa yọ àwọn ọba yẹn lóyè asuu kò ní jí èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọba yẹn ò yẹ kárí wọn torí pé àrí jẹ́ mọ́ dàrú ni wọ́n n tó ṣẹlẹ̀ sí ìran Yorùbá kò kan wọn ìgbé ayé tí àwa ń gbé kò kan wọn mo dẹ̀ ti sọ́kọ̀ pọ̀lọpọ̀ ìgbà ẹ lọ wádìí ẹ lọ àwọn ọba kò wọn nílẹ̀ Yorùbá má ó ní òjẹ́ kán mọ̀ kò wa wa lára mọ̀ pé à ń jìyà o wọ́n mọ̀ pé à ń ṣùgbọ́n ẹni tí ò títí wọ́n ní ẹni tí ò bá ti ẹni tí ò níyàwó àna èyí kù ẹni tí ò láya àna èyí kù ó ní kí ọrọ wa létí ó tó àkókò kí náà dìde bí ẹni òkèṣe tẹ́ bá ti bá wọn ẹ lọ bá wọn pé kábíyèsí kí lè rè dí tẹ́ẹ̀bí sọ wípé kí ìran Yorùbá ó máa jìyà lọ lọ́wọ́ Nàìjíríà wọ́n mọ̀ pé ìyà là ń jẹ lọ́wọ́ Nàìjíríà o majority of them one nation one nation wọ́n mọ̀ pé it is nothing like a one nation wọ́n fẹ́ gba oil block ni o nítorí what belong to them Fúlàní wọn rẹ̀ lé wọn lọ́wọ́ what belong to them wọ́n tún lọ ń dọ̀bálẹ̀ ẹ̀ gbà lọ́wọ́ fúlàní ẹ jẹ́ máa bi wọ́n léèrè bóyá tá a bá ń bi wọ́n léèrè àwọn kúẹ́sọ̀ yẹ àwọn ọ̀rọ̀ yẹn bóyá làákàyè wọn máa padà wálé pé n táwọn ọmọdé béèrè lọ́wọ́ wa yìí kábíyèsí o ẹ kì wọ́n ẹ má bu wọn ẹ gẹ̀ wọ́n ẹ pọ́n wọn lé kábíyèsí kí ló dé tẹ̀ ń takò òmìnira Yorùbá kí ló dé tí ẹ̀mí lọ́wọ́ sí most especially àwọn tó pera wọn ní ọmọ Odùduwà àwọn tó pera wọn ní àrólé Odùduwà àwọn tó pera wọn ní ọmọ Odùduwà tó pera wọn ní aṣojú Odùduwà tẹ́ bá ti rí wọn nígboro ẹ pè wọ́n ilẹ̀ Odùduwà ń bàjẹ́ lójú yín sà ẹ̀dẹ̀ fọwọ́lé ẹ̀ ń wòran kí ló dé tẹ̀ ń tako ìgbáyé ọjọ́ ọ̀la Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ àwọn àgbààgbà tó ní làákàyè tí brain box wọn ò tí ò tí ì laná tí memory card wọn ò tí ì kó virus wọ́n mọ̀ pé Nàìjíríà ò lè Yorùbá ò lè rí àlùyọ kan nínú Nàìjíríà wọ́n mọ̀ pé tí Yorùbá bá sì wà nínú Nàìjíríà amúgbálẹ́gbẹ̀ẹ́ ni Yorùbá máa jẹ lọ mo sọ fún yín mo ní kí wọ́n fún Yorùbá ní orí ọ̀fẹ́ from president to number twenty ẹrú sì lájẹ́ nínú Nàìjíríà ìkáwọ́ ò làṣọ ó tẹ́nitẹ́ni Nigeria did not belong to all stop it deceiving us. wọ́n mọ gbogbo tí Yorùbá fi ń ṣagbára the education is one of them wọ́n pa education ṣe rò pé wọn àgbọn ni àwọn ọba ayé dẹ́ mọ̀ alọ́dọ̀dọ̀ ọba kan ó ní education ti bàjẹ́ nílùú yìí nígbà táwọn wà ní sanda ṣe sanda ní standard one two a mo ní kábíyèsí ṣé kìíní yóò lè padà sílẹ̀ yorùbá ni ó ní ṣó lè padà ṣá kábíyèsí ó lè padà kábíyèsí ó lè padà tabako nínú nàìjíríà yìí the nigeria of today did not value anything about education torí pé àwọn òun kàwé ni kò kàn wọ́n kò kàn wọ́n ọmọ yorùbá la máa gbọ́ pé mo fẹ́ lọ ṣe kọ́ọ̀sì kan lamẹ́ríkà mo fẹ́ lọ ṣe kọ́ọ̀sì kan ní london mo fẹ́ lọ gba phd kí ló kan fúlàní nù yẹ kí ló kan hausa nù yẹ àní kó jí kó jẹ góró kí ló kàn wọ́n upon that bí wọ́n ṣe kájọ yẹn di àkọ́tó billion billion wọ́n jẹ Yorùbá máyé lọ wọ́n wá di pé òkè ìwé táwọn ará bíbẹ̀ ń kà ń mú ó mú wọn expose wọ́n tilẹ̀kùn mọ́. ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ọlọ́gbà tó lóye let us go back small in eighty eighty eighty in eighty seventy ṣé fúlàní lè máa halẹ̀ mọ́ wa pé àwọn ò ní gbóúnjẹ wá sí ilẹ̀ yorùbá yes or no ṣé fúlàní lè máa halẹ̀ mọ́ wa wípé tí ẹ tí ẹ bá wọ́nù Sunday Igboho kó yẹ halẹ̀ mọ́ wa mọ́ the assignment that we have in yorùbá land to be killing you small small small small tẹ́ ẹ bá sọ fún pé kó stop ẹ̀ àní gbóúnjẹ wá mọ́ ṣe ní eighties seventies ṣé búdà nílé ìdúkòkò jẹ mọ́ wa tá máa ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè ìwé kíkọ láì sí ọkọ àti àdá kò ì pé o kò ì pé o nígbà táwa wà ní primary school àti headmaster àti vice headmaster ni àti ti gbogbo tíṣà ni gbogbo wọn náà máa dáko àwa iná máa pè àwa iná máa pè ìjọba mi sọ fún dáàdì pé mo lónìí ilẹ̀ tí máa fi kó ọbẹ̀ iṣu a máa dáko lọ rẹpẹtẹ àwa náà la máa kó lọ ọjọ́ sátọ̀dẹ̀ mi ó lè jẹ́ oko tíṣà la máa lọ gbàtà nílé secondary school náà the same thing nígbà tó bá ní iṣu lọ rẹpẹtẹ tí oko iṣu ẹtẹ ata lọ́mbẹ̀ tí tòmátò lọ́mbẹ̀ wọ́n parọ́ tàn yín níta ní tòmá ilé tòmátò dá ní ilẹ̀ Yorùbá irọ́ ló wà ń díẹ̀ torí pé wọ́n wọ́n máa ń mọ̀ pé ọ̀nà àti bayé Yorùbá jẹ́ pátápátá nìyẹn wọ́n wá ní ìsókè tábẹ́bẹ́ if you want to conquer all these people we no allow them to have farm again o. No àbí wọ́n destroy agriculture system Yorùbá land àwọn wa ń gbé oúnjẹ wá ẹ dá oúnjẹ àti bàbá mi Táíwò ẹdúnjọ bí àwọn ọmọléèwé lóńdó wọ́n wá ń bẹ̀rẹ̀ sí gbé oúnjẹ wá ní rìsáàsì tí àwa gbá ẹ̀yin náà ohun tí bàbá Èkìtì bá sọ síta ẹ ẹ rẹ àwọn èèyàn kankan lọ kọ́ lọ ṣèwádìí. gbogbo iṣu tẹ́ ń pè ní iṣu Àbújá iṣu Minna láláì iṣu tọ̀dọ̀ wa ló kọ́kọ́ máa ń jáde ti tọ̀dọ̀ wọn wọn á wá wọn á bẹ̀ sí wọn á máa ra wa bíbẹ̀ Kogi náà gbégbà Kogi ẹ̀ ìyàmóye ní tẹ́lẹ̀ á máa gbégbà wọ́n máa ra iṣu yẹn lọ ń bíbà yìí á pariwo pariwo ẹ má ta iṣu fún wọn mọ́ títí ó fi dé bá lọ tó bá kù dé ilé ìṣà bá ń gba ọ̀nà express ilé ìṣà lọ ní tó bá kù dẹ̀ kẹ́ dé gbọ̀ngàn bó ṣe kó wọ́támẹ́lọ̀ jáde nínú oko wá rà ń ẹ kí ni tó máa ń pè ní wọn wọ́n á lọ rìsáàpù ẹ̀ sí ọ̀dọ̀ wọn lọrùn ìgbà tó bá rí pé iṣu tọ̀dọ̀ wa ń bíbà yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí fún ní máàkì bíi rẹ́ẹ̀dì lára wọ́n wá bọ̀dà rẹ́ẹ̀dì pa lára ẹ̀yìn náà wọ́n máa ní iṣu àbújá padà wá sọ́dọ̀ wa ohun tó rà ní one naira lọ́wọ́ ni wọ́n máa tà fún yín ní torí pé wọ́n máa mọ̀ fẹ́ ba agriculture tọ̀dọ̀ wa jẹ́ ókè wọ́n ṣe ìyẹn wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ kan mo rí àwọn àwọn ìlú kan tó pé kò kò sí tó kàn pẹ̀lú ata iṣu fúlàní ẹ̀ẹ́n òun náà fi rán àwọn boko haram sí oko wọn ẹ máa pa wọn kẹ máa réèpù wọn èyí tó bá yọ̀dí nínú wọn dáadáa ẹ̀fọ́kó kọ lọ́gbọ́n. thank you baba mi every everywhere is in agriculture wọ́n gba agriculture lọ́wọ́ wa torí pé wọ́n fẹ́ febi pa wá àwọn bàbá àti tiwa àwọn bàbá wa ìgbàanì tó jẹ́ ọlọ́gbọ́n ni o tó àwọn bàbá tó fẹ́ràn ọmọ wọ́n máa sọ fún pé fún wa pé ẹni bá ń fúnni lóúnjẹ òun lọ̀gá ẹni that is why Fulani become our ọ̀gáàs àwọn ọba wa dẹ̀ dúró wọ́n dẹ̀ wọ́nà àbí kán lọ sí pati pati ni pati tẹ́ ẹ bá ti pàdé àwọn ọba wa ní pati ọ̀rọ̀ lẹ́yìn ìṣòro ìjà ohun tó yé wa ó lè má yé wọn ohun tó yé àwọn ó lè má yé àwa náà ká béèrè ọ̀rọ̀ kájọ jọjọ together kábíyèsí kí ló dé tẹ ẹ fi ní pé ẹ fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó dúró kí ló dé tẹ ẹ fi lẹ́pẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó kúrò nínú ìgbèkùn Nàìjíríà kí ló dé tó fi jẹ́ wípé àwọn bàbá mi máa ń kówé kan ó ní ọmọ ọlọ́mọ ní ẹkùn máa fi ń tọ́jú ọmọ títí ẹ̀ ìyẹn ni pé ẹkùn á lọ sí gbòòrò á lọ sínú igbó á pa ọmọ ẹranko míì á wá fún àwọn ọmọ ẹ̀kan jẹ abẹ́ ẹ̀ ti gbọ́ ẹkùn ni kìnìún lion àmọ̀tẹ́kùn á wọnú igbó lọ lọ pa ọmọ ẹranko míì á wá gbé wá síwájú àwọn ọmọ ẹ̀ á fẹ̀yìn fà á fẹ̀yìn ẹ̀ èkánná fà á especially àwọn ọmọ tí ò bá ti lè jẹ́ kí ní dáadáa àwọn ìyá bẹ̀rẹ̀ sí jẹun ayó bámú ọmọ ọlọ́mọ máa fi ń tọ́jú ọmọ títí ẹ̀ kí ló dé tó yẹ jẹ́ pé ẹ̀yin bàbá títí wa ọmọ títí yín lẹ máa fi ń tọ́jú àlejò dàgbà ọmọ títí yín lẹ̀yìn ń pa fi tọ́jú àwọn àlejò dàgbà because of what it is because of money it is because of uh, uh, oil block kábíyèsí ó máa tán ní ọjọ́ kan wọ́n gbé mọ́tò kan fún mi ní bí ọdún bíi méjì sẹ́yìn tàbí ṣe Yorùbá nation káàkiri nígbà tí mọ́tò yẹn bẹ́ gbẹ̀mí mi wọ́n máa ní kàtà àwọn tó máa búṣà yẹn náà máa wá gbé èmi gan ni mo tún bá wọn wà lọ síbi tó ti máa búṣà ẹ̀ mo wá wò nígbà tó ń sọ àkéènù gbòò ntọ́kọ́kọ́ wá sọ́kàn mi ni pé ńgbà tẹ́ni tó ra mọ́tò ìdẹ́rẹ̀ kọ́kọ́ rà á wọ́n á máa sọ pé congratulations ìgbà tó gbẹgbẹ́ mi náà pé ah bàbá èkìtì iṣẹ́ tẹ̀ tí wọ́n máa lọ òun náà sọ àkélù tán pcc yìí o ohun gbogbo tẹ́ torí ẹ̀ tẹ́ ń ba ayé jẹ́ nìyẹn o ohun tẹ́ torí ẹ̀ ilé mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò èmi náà fẹ́ ká ẹ ẹ ṣe fi ènìyàn sí ọ̀rọ̀ yín ọlọ́run dẹ̀ bùkún ran yorùbá ọlọ́run fún wa ní àwọn ọmọ tó yè káàkiri àgbáyé la ti ń rí ọwọ́ ìjà àwọn ọmọ Yorùbá ṣé ó yẹ kó jẹ́ irú Yorùbá ló máa wà nínú ìgbèkùn ká tẹ̀ gbọ́ wípé nígbà táwọn bàbá wa ṣe kò yé wọn ṣé ká sọ wípé kò tún yé ẹ̀yin tòde òní ni ṣé ká sọ wípé kò tún yé ẹ̀yin tòde òní ohun tí wọ́n fi ń máa. ènìyàn dáadáa kì í ṣe aṣọ funfun ènìyàn lè máa wọ aṣọ funfun kó jẹ́ pé oró inú ẹ̀ pé ó pé ẹ rí ọ̀pẹ̀ òyìnbó ní pẹ́nápù tẹ́yìn olóyìnbó ń pè ní pẹ́nápù bó ṣe dùn tó ẹ rí kóró inú ẹ̀ tó wà ẹ ni ẹ̀yin tẹ́ tó yẹ ká ẹ súgbà wá pé yorùbá gbàgbọ́ pé ọba ló nílùú náà fi máa pe kábíyèsí aláṣẹ èkejì òrìṣà ta ní òrìṣà yẹ tí yorùbá gbàgbọ́ lọ́dún ní igbákejì òrìṣà ọba mo gbójú mọ kóòtù ọba ní ìlú mi tí ẹjọ́ bá ṣe bí ẹjọ́ kábíyèsí ti yan ẹni tó máa ṣe ẹjọ́ tó máa dá ẹjọ́ yẹn wọ́n ti gba agbára lọ́wọ́ yín agbára yẹn làwa fẹ́ gbà padà torí nígbà tí ẹ̀yin ọba tí ọba ń ṣe àkóso ìlú yorùbá rójú yorùbá ráyè yorùbá ń tẹ̀síwájú ẹ rí london ni london tẹ́ ẹ lọ sí england tẹ́ ẹ ń lọ títúndé ọba ló ń ṣàkóso bẹ̀ wọ́n ń ba ayé titi wa jẹ́ ń bíbà yìí wọ́n ń tún ayé títí wọ́n ṣe lọ́hùn iyì ẹ̀yin ọba yìí ò dẹ̀ ṣe é otí yèyí ṣí sínú ní pati amúnibúni nìyí nígbàtí nígbàtí àbá kan sọ ní koro ní ní Ìlọrin pé àwọn ọba Ìlọrin kò dàbí ọba ilẹ̀ Yorùbá o ó ní ìjọ wo lẹ rí ọba Ìlọrin ní pati ó ní àfọwọn ọba ilẹ̀ Yorùbá lẹ má máa rí wọn ní pati wọn á máa wọ agbádá gẹrẹgẹ wọn á máa dọ̀tí ara wọn ṣé ó parọ́ ni ohun tá a torí ẹ̀ fi yín jẹ ọba you fail woefully to do it ẹ fọ́nbù gan mi ò wá bá yín jà o bàbá mi pọ́fẹ́sọ́ bá ń jẹ́ Akíntóyè ti ní àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ bẹ́ẹ̀ yan ọba wí àgbẹ̀dọ̀ bẹ́ẹ̀ yan àgbààgbà wí à ń ṣí yín létí ni pé ìyà ń jẹ wá bí mo ṣe wà mo wà nù pain pain kì í dẹ́ ṣe mi nìkan tẹ bá lọ tẹ bá bọ̀ tẹ bá gbọ́ tẹ lè mí ẹ̀rù máa bà yín níjọ́ wo ni Yorùbá máa sinmi ogun níjọ́ ni yorùbá máa rí ayé gbé ta ló fẹ́ gbà wá gangan nínú ilé ìta wà yìí n tẹ́ ń sọ lánàá ẹ jẹ́ kọ́ ọmọ yorùbá ó débẹ̀ we need presidency ẹ tẹ̀ tó sọ fún wa pé ọbásanjọ́ yìí ṣe yorùbá this is the first time that yorùbá man will become a president a gbádùn bí èrè àánú ṣúgà ni a dẹ̀ ti ń gbádùn wa yìí o a máa ló fi kàn wá báyìí àwa ló kàn ni ó kàn wá mọ́lẹ̀ gidi ni. a sọ fún yín ọlọ́gbọ́n kan kò lè ta kókó omi títí aṣọ we told you sir and you know pé ọ̀nà àbáyọ kan náà ni kí Yorùbá ó kúrò mo bá ọlọ́gbọ́n kan pàdé lánàá àfáà ni ó ní àwọn àfáà yẹn mú òtítọ́ ó ní wọn fẹ́ sọ ni ó ní àwọn pásítọ̀ yẹn mọ òtítọ́ ó ní wọn fẹ́ sọ ni torí pé àwọn náà ń jẹ ń jẹ oníṣègbè àpá lòun wọ́n máa ń pàdé ara wọn ó ní wọ́n mọ̀ pé dàgbàsókè làkè wù wọ́n nàìjíríà ó ní nàìjíríà ó ń ṣe ẹyọ kan ó ní ìmọ̀ wa ò dẹ̀ ṣe kan bàbá yẹn wá sọ pé níbi tí ìmọ̀ ò bá ti ṣe kan àṣeyọrí kan ò lè jáde ńbẹ̀ ó ní ní ibi tí ìmọ̀ ò bá ti ṣe ọ̀kan àlùntẹ́pẹ̀ ní àṣeyọrí kò lè jáde bẹ́ẹ̀ mo ní bàbá ẹ ṣe àwò ó ní ìmọ̀ ìṣọ̀kọ̀ ìmọ̀ ti Ìgbò ó yàtọ̀ sí ti Yorùbá ti Yorùbá yàtọ̀ sí ti Fúlàní ti Fúlàní yàtọ̀ sí ti Yorùbá ó yàtọ̀ sí ti Ìgbò ó ní ìmọ̀ wa ò ṣe ọkọ́ we did not have the same vision we did not have the same focus ó lè lè fi rí pé à ń fi ìjọba yín ìjọba tó bá lórí ọ̀fẹ́ tí Tinubu náà bá tún ṣọdún mẹ́jọ ẹ̀ tán tẹ́mi bá tún dé lẹ́yìn Tinubu á tún máa sọ pé ah ìjọba ilé mọ̀ tún lé o ah ọ̀pẹ́ yà ń ba ayé Tinubu kò dẹ̀ rí báyìí o ó ní a máa fi ìjọba yín ìjọba lọ́ní ìyẹn ni pé lọ́dún mẹ́jọ mẹ́jọ we increase our, prom, uh, our punishment à ń increase ìyá wa à ń increase ìyá wa àárín kìí ti yá wa ṣé bá ṣe máa bá ilé ayé lọ nìyẹn ọmọ Yorùbá ẹjẹ́ àrònú ẹjẹ́ àrònú ẹ bá mi ẹ bá mi táàgì àwọn prógámì sọ́dọ̀ àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá pé ara ń ní ọmọ Yorùbá we need our nation ó ti dé ojú ẹ̀ we need our nation this is not a matter of èébú àwọn ọmọdé yóò ti ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé ẹni ebi pa ẹni ìyá jẹ ìlọ́rọ̀ rí lẹ́nu ni ẹni ebi pa ìlọ́rọ̀ rí lẹ́nu ni torí wàá ti lò pẹ́ ohun tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ọlọ́run máa bí yín o ẹ̀yin lẹ jẹ́ kí ọmọ aganamọ́yán kó pọ̀ ní ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ jẹ́ kí ọmọ àbí ìpabẹ́ kó pọ̀ ní ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ jẹ́ kí ọmọ kọ́mọ́ kó pọ̀ nílẹ̀ Yorùbá kó wu wọn láti yọmọ kọ́mọ ìgbà títí yín ohun gbogbo làwọn Awólọ́wọ̀ Adékúnlé Ajáṣin Bísí Ọ̀nàbánjọ Bọ́lá Ìgè Ambrose Ali àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ibrahim Adétẹ̀yà ohun gbogbo náà fi rọ̀ lọ́rùn ṣé ìwé ni ṣé oúnjẹ ni ṣé aṣọ ni ṣé kẹ́kàwé tẹ iṣẹ́ ṣé mọ́tò ni ìrọ̀rùn náà fi ń gbé fún yín ẹ̀ẹ̀mẹyọ ọmọ yorùbá tó ti wọnú yahoo yahoo lọ ẹ̀ẹ̀mẹyọ ọmọ yorùbá tó ti wọnú yahoo plus lọ à ń fẹ́ra yẹn kan sọ̀rọ̀ nígbà wọn ní bàbá ìgbàgbé yẹn jáde à tí ò bá sí yahoo irú àwọn ẹ̀yìn inú kó lọ máa gé kó lọ máa gé oko ẹ̀yin lẹ́sọ wọ́n di ìdàkudà o ọlọ́run máa bí yín o wẹ́fà tó mọ rere tí ò ṣe bíbélì wípé ẹ̀ṣẹ̀ ni wẹ́fà tó mọ rere tí ò ṣe ẹ̀ṣẹ̀ ni o nígbà ayé titi yín àwọn ìwà ìpáǹlé wà ń gbà yẹn lọ́hùn ṣùgbọ́n nítorí pé àwọn bàbá Awólọ́wọ̀ wọ́n kéèpù yín bísì wọ́n gbé wọ́n bá yín panẹ́pìtì ọjọ́ ọ̀la yín kẹ́ ẹ lè rí ayé gbé kẹ́ ẹ lè bẹ́gbẹ́ pé wọ́n bá yín panẹ́pìtì ayé yín káyé yín kó lè dùn ún wò láwùjọ òun náà láyé yín fi dùn ún wò láwùjọ lénìí ṣùgbọ́n ó ṣe ni láàánú wọ́n ní tá a bá kìpa wo àwọn ọmọ kì fún ni padà ni ìran Yorùbá kì fún yín ẹ̀ kì fún ìran Yorùbá padà ẹ máa bá mi bí wọ́n léèrè àwọn kábíyèsí wa kí ló dé gbogbo orí adé ilẹ̀ Yorùbá kí ló dé tẹ́ fi jẹ́ alátakò sí orílẹ̀-èdè Yorùbá today is Saturday mo try láti ṣe program lánàá wọn á fún mi lórí ọ̀fẹ́ the same thing now. Thursday ara tó bá wù Facebook ló ń dá lábí ní wípé ẹja ní ọwọ́ wa wọ́n gbé rédíò station jáde síta Yorùbá Nation rédíò TV àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá ìnáwó ló ń takò kí ló dé tí ẹ fẹ́ nǹkan tó dára fún ìran yorùbá ẹ dẹ̀ fẹ́ jèrè yorùbá. bàbá mi prince adébáyọ̀ ṣètò yóò dára fún yín kí ló dé ipò ọba ipò òjíṣẹ́ lọ́ba jẹ́ faraàlú táwọn olóṣèlú àwọn olóyìnbó máa ń pè ní mẹ́síńjà òjíṣẹ́ òjíṣẹ́ la jẹ́ faraàlú kí ló dé tẹ́ wá sọ̀rọ̀ ayé di nǹkan mìíràn wa lọ́wọ́ ṣèbí tí bàbá ẹni bá kú ọmọ ẹni ní máa ń dogun ẹni náà pé ṣé àjẹra lẹ́yìn fẹ́ gẹ ni abẹ́ rí pé nàìjíríà ń ti yorùbá lọ sí oko ìparun lọ́wọ́lọ́wọ́ ẹran ní ẹ ọ̀dà àwọn náà fi ti yorùbá lọ sí oko ìparun àsọdùn yìí dọ̀ nígbà tí àwọn ọ̀dọ́ tó ń jáde lénìí tí ò bá ti ríṣẹ́ tó dáa ṣe eighty five percent àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá yóò yan garawa mọ́ wa lọ́wọ́ ni wọ́n á yan tọ́ọ̀ tí ọwọ́ wọ̀ ní ka mọ́ inú Fúlàní á dẹ̀ máa dùn inú Fúlàní á dẹ̀ máa dùn wọ́n á máa dúpẹ́ pé assignment wa àwọn ti ń sọ̀sídìí lọ díẹ̀díẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ jíjí òdodo ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re wọ́n ní a máa sọ̀rọ̀ sí yín a sọ̀rọ̀ sí yín náà ìyànjú la fẹ́ gbà yín kí ló dé tó fi jẹ́ pé rìsọ́jọ́rì rìsọ́jọ́rì rìsọ́jọ́rì tẹ́ ẹ ti ń kọ́ kán tó bí irú àwa yìí tí ò wúlò fún yín tí ìran Yorùbá ò jèrè ẹlẹ́sìn tó ń kọ́ lọ́wọ́ ìkà nìyí o ìkà tó bá lóòótọ́ lẹ kí ìran Yorùbá ó ní ẹ̀yìn tó dára àwa tá a fẹ́ fi ilẹ̀ sọ wípé orílẹ̀-èdè wa la fẹ́ wí àtayàbọ̀ Nigeria ẹ wá sọ ẹ ń pariwo rìsọ́jọ́rìn rìsọ́jọ́rìn ìkànnì yìí sá o ìkànnì ìkànnì ẹ fi hàn wá lójoojúmọ́ wípé a ní bàbá ẹ dẹ̀ ń sọ fún wa wípé ẹ̀yin bàbá wa ẹ̀ wa kí ló dé fi ń takò orílẹ̀ tí ẹnu yín kẹ láti kọ́kọ́ gbọ́ ẹ̀yin ẹ̀yin ẹnu yín ẹnu ẹ̀yin Afẹ́nifẹ́re yìí láti kọ́kọ́ gbọ́ pé nineteen fourteen náà da Nàìjíríà papọ̀ náà amagamẹ́ẹ̀tì orílẹ̀-èdè mẹ́ta papọ̀ kí ló dé tẹ́ ẹ̀ fi ṣiṣẹ́ lé lórí níbi tí bàbá Awólọ́wọ̀ bá ṣe dé kí ló dé tẹ̀yìn òpò bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ṣé bàbá Awólọ́wọ̀ ló ń pariwo rìsọ́ṣọ́rìn létí yín àbí ṣé ojú oorun lẹ́tí ń gbọ́ tí bàbá Adéwọ́lọ́wọ́ ń pariwo rìsọ́ṣọ́rìn rìsọ́ṣọ́rìn létí yín àbí lójú àlá yín ní bàbá Awólọ́wọ̀ ti sọ sí yín létí pé rìsọ́ṣọ́rìn rìsọ́ṣọ́rìn kí ló dé ẹ̀yin bàbá yìí ẹ jíjí òdodo ẹ sùn oorun tọmọlúàbí ń sùn tí Yorùbá bá ń ba lọ́ba yà á lọ́jọ́ ọ̀la o á lọ́jọ́ ọ̀la o Nàìjíríà ò lè fún Yorùbá ní ọjọ́ ọ̀la tó dára at all nàìjíríà kò lè fún yorùbá ní ọjọ́ ọ̀la tó dára mo sọ tinubu tó ní mo dẹ̀bi lọ́gbọ́n lóhùn ò ní fi orílẹ̀-èdè yorùbá ṣeré tinubu ń jà fún ara ẹ̀ ní àtàwọn ọ̀rẹ́ tó yí ká àtàwọn ọmọ ẹ̀ tó yí ká ni he did not fight for yorùbá ṣùgbọ́n ló wà mẹ́tì ara ní yorùbá lójoojúmọ́ yìí from here to to Osun State, death trap. No road. From here to Ondo State, from Ondo State to Kwara, to Osun, death trap ni. Ẹyí ẹyí gbogbo ilẹ̀ Yorùbá káàkiri. Ẹ máa ń gbọ́ ariwo generator. No light. Wọ́n dẹ̀ promise yín pé December first this year iná máa tàn kólóróróróróró. <laughs> Yorùbá ẹjẹ́ adẹ́kọ̀ àti máa parọ́ tanra wa mọ́ ẹjẹ́ adẹ́kọ̀ àti máa tanra wa jẹ mọ́ ohun rere kan ò lè wù jáde nínú nàìjíríà sínú ayé yorùbá mọ́ ẹ gbà bẹ́ẹ̀ ìyá mi àṣà àti ìṣe ilẹ̀ yorùbá yóò dára fún yín ojú òní tí yìí máa mi ẹ kú iṣẹ́ ìlú ohun rere kan bó ti wù ó kéré mọ́ kò lè wù nínú láti inú nàìjíríà jáde ó wọnú Yorùbá lọ ẹni káàkiri ẹ mọ̀ pé wọ́n ti finish Yorùbá wọ́n tún fẹ́ yá owó ẹ mọ̀ pé Yorùbá náà fi yá owó kí ní bẹ ní north tó fẹ́ fi yá owó kí ní bẹ ní north ládùnmọ́ ní ilẹ̀ tí China máa lò tó máa fi rí owó ẹ̀ ilẹ̀ wa náà ń bíbá yín ni òyí òde yé ni bàbá yìí tí China bá ti wá wá góòlù lọ́dọ̀ yín tó máa ti gbé jíìpù kan lé yín lọ́wọ́ tán. bóyá two hundred dollar two hundred thousand naira na kó lé yín lọ́wọ́ bóyá two hundred million na kó lé yín lọ́wọ́ ẹ wá rò pé ti rà ẹ̀ bí yàrá lè máa jaráàlú kó máa jaráàlú lọ. mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ẹ òun fún ara ló lé àwọn tó ní ìlú pé tẹ́mátẹ́ máa yọ̀ òun àwọn aráàlú á mọ̀ pé èrè fi yọ̀ òun àwọn ará bíbá ẹ ti káàkiri inú ìlú yẹn bàbá yẹn pé nígbà tẹ́ bá wà tán tẹ́ ń wà tẹ́ ń wà kí ni àrọ́mọdọ́mọ wa máa dé bá ṣé gbogbo ọba ilẹ̀ Yorùbá ló rò bẹ́ẹ̀ àwọn bàbá yóò jẹ́ tán lẹ́yìn fi rí nǹkan dé bá o ṣùgbọ́n alájẹtán lẹ́yìn o ẹ má gbàgbé àwọn ẹgbẹ́ táwọn ìyá wa máa ṣe wọ́n ní cooperative Yorùbá ẹ̀ ní alájẹtán lẹ́yìn o alájẹtán we must leave Nigeria. Nigeria yìí ṣe bí ìrọ̀rùn fún ìran Yorùbá. We must leave this country called Nigeria. Ibi ìpayín keke ibi ẹkún ni ló jẹ́ fún ìran Yorùbá. Ibi hílà hílo ni ló jẹ́ fún ìran Yorùbá. Ìgbèkùn ni Nigeria jẹ́ fún ìran Yorùbá. Ìgbèkùn ní Nàìjíríà jẹ́ páńpẹ́ tún ni pẹ̀lú. ìdèní tó di ọmọ Yorùbá mú sójú kan oore wa wà níwájú ọwọ́ wa ò tẹ torí pé ṣẹkẹṣẹkẹ ti ń bẹ lẹ́sẹ̀ ọmọ Yorùbá ọwọ́ wa wà tóbi tí oore wa wà Nàìjíríà ni èmi a máa sọ fún yín pé a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú Yorùbá ni o ẹ̀yin kábíyèsí wa ẹ dìde sí ọ̀rọ̀ wa ohun tá a fẹ́ ní orílẹ̀-èdè wa. We don't want Nigeria. There's nothing like a one nation. We need our nation. A fẹ́ padà sí orísun wa. Béènìyàn bá rìn ìrìn àjò tó bá débi tí ọ̀nà ti dàrú mọ́ lọ́wọ́ tí ò mọ ibi tó ń lọ mọ́. Ó lórí lo àti padà wálé. Ìnira ni le tọ́ ni. nílé ìwé lénìí. Ohun tí àwọn bàbá wa ń fi ìrọ̀rùn ṣe láyé ìjọ́wọ̀n àná, ìnira la fi ń ṣe lénìí bẹ́ẹ̀nìyàn kan bá fẹ́ jẹun ìnira ni kẹ́nìyàn bá fẹ́ wọṣọ ìnira ni bẹ́ẹ̀nìyàn bá fẹ́ sùn ìnira ni ẹjẹ́ abira wa léèrè kí ni nàìjíríà ṣe fún ìran yorùbá ní ìrọ̀rùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́ọ́nì tó ń kó jáde nílẹ̀ yorùbá ẹjá jẹjẹ òdodo ọfàsíkò yìí sọ fún wa ẹjá máa ẹ dánlódù rédíò yẹ yorùbá nation rédíò tv ẹ download ẹ sórí kíní yín títí dìgbà tí rédíò yẹn náà máa fi dé ibi tẹ́ ti lè gbọ́ ìròyìn ayọ̀ nìyẹn kò sí rédíò kan tó wà ní ilẹ̀ nàìjíríà lórílẹ̀‐èdè nàìjíríà tó lè fún yín ní ìròyìn ayọ̀ ìròyìn ìbànújẹ́ ni èmi ò ń gbọ́ lẹ́ máa gbọ́ wípé federal government approve thirty two trillion at the end of the day bẹ́ẹ̀ ṣe máa gbọ́mọ nìyẹn wọ́n á ti wọ́n á ti pọ̀ bẹ́ sí wọ́n á ti ṣá ẹ̀yin ọmọ Yorùbá ẹja jíjí òdòdó ẹ̀yin ọ̀dọ́ ìlú ayé yín làwọn ará bíbá ń jẹ bí ẹni jésù ẹ̀yin ọ̀dọ́ ìlú gbogbo àwọn majority àwọn orí adé tá à ń pe kábíyèsí kábíyèsí ayé wa náà ń tẹ̀ mọ́lẹ̀ nígbà tí ènìyàn bá tẹ orí rọ́ọ̀gì mọ́lẹ̀ tàbí orí táìsì ẹ já bí ènìyàn kan bá ń tẹ̀yìn ẹ má tara yín ọ̀nà àbáyọ kan tó wà níwájú wa àwọn kábíyèsí yẹn mọ̀ sókọ́ lolóṣèlú wọ́n mọ̀ àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ pọ́nà àbáyọ ta nínà ní kágbà orílẹ̀-èdè wa be part of it torí ojú yìí ti ẹni tó bá taná àwọn òṣìkà tó fẹ́ paná òun lójú máa ti yóò dára fún yín àtúkú nípàdé ayò tí nẹ́tíwọ̀kì bá tún gbà mí láàyè lọ́la wọ́n tó wá wọ́n tó wá agbára tí èmi ní kí n fi ṣiṣẹ́ ìjàngbara fún orílẹ̀-èdè mi ni orílẹ̀-èdè Yorùbá because I believe I'm not in Nigeria they deny me Nigeria deny me so many ìyàwó mi ṣe ṣẹ̀ṣàn Èkìtì state láwọn fẹ́ gbàyàn ṣiṣẹ́ wọ́n wá nítorí pé ó pass orúkọ ẹni nọ́mbà tẹ́rẹ̀ wọ́n fún ní lẹ́tà torí pé ìyàwó bàbá Èkìtì ni. <laughs> ṣé ẹ gbọ́ ẹni tó wà lórí ibi tó ti yẹ kó sáìn lẹ́tà yẹ tó ti rí àà ah, ah, eléyìí ìyàwó bàbá níjọ́ tó ṣe sáàmù yẹn àwọn díẹ̀ mo fẹ́ lọ fídíò ọkọ̀ọ̀kan wà ní kí n má fídíò níbẹ̀ ni bí wọ́n ṣe rí níbẹ̀ náà wò pápápápá ṣe bí bàbá kì í tó ṣe Yorùbá náà ṣe yẹ lélẹ́yìí mo wá rí wípé àwọn síkọ́rìtì yẹn fẹ́ máa wà ń bẹ́ẹ̀ ah, Ah, àwọn tó fẹ́ ṣe ẹ̀sàmù kan wọn ọkàn wọn ti fẹ́ máa ọkàn wọn ti fẹ́ máa dá sí méjì ni mo fi kúrò lọ́dọ̀ wọn lọ ní ọjọ́ wọn. torí pé à ń jà fún orílẹ̀-èdè wa they deny my wife work ẹ wá ní kí n wá fojú rẹ wò wọn nàìjíríà ò lè so èso rere sínú ayé wa mọ́ it's better we live àwọn tẹ́ ń pè lọ́lọ́ṣèlú ìdí ànátọ́ olóṣèlú ẹnu tèmi gbà ọ̀jẹ̀lú ọ̀ràlú ayé wọn àtọ̀run ni wọ́n say no to Nigeria bí àṣà ọ̀gá mi kó ìkí a ní kí Nigeria before Nigeria kill you the Yorùbá must say no to Nigeria God bless you.